so ó lè máa lọ́kọ́ ọmọ bọ̀ ọ̀tọ̀ níbi tó ti sanwó ọ̀tọ̀ níbi tó ti gba rìsíìtì ọ̀tọ̀ níbi tó ti gba dọ́kúmẹ́ǹtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tó ga sí pé ah làlúrú yẹn ti wá pọ̀ fún ọ gan-an àmọ́ wo oòrùn sọ̀rọ̀ ti tán yẹlò àbọ̀ ti tán rẹ́ẹ̀dì tètè lọ kírun tètè lọ kírun ni o ok so àsìkò àsìkò làlórí fún ìrun tó tí kì í òun ni títí di kíni o ìlàlẹ̀gòrò títí oòrùn ó fi wọ̀ bí oòrùn bá ti wọ̀ lúúrì àti asri ó ti bọ́ mọ́ ọ lọ́wọ́ lúúrì àti asri tí oòrùn bá ti wọ̀ ó ti bọ́ mọ́ ọ lọ́wọ́ ó ti bọ́ mọ́ ọ lọ́wọ́ so wali muktar lili magrebi àsìkò ẹ̀ṣà fún ìrun magrebi kọ́dírù má tùsọ́lá fíhì bá dà ṣùrù tì há wali muktar àsìkò ẹ̀ṣà lèlè magrib fún ìrun magribi kọ́dírù mọ́tò sọ́là fíhì ó ní òdiwọ̀n àsìkò tá a fi kí i báádà ṣùrù tì á lẹ́yìn táwọn májẹ̀mú ẹ̀ ti pé. ìyẹn ni pé àsìkò ìrun magribi ní mọ́sáàbù má màlìkì. Ma pàápàá jùlọ ẹni tó kọ tírà yìí ó kọ based on ohun tó ń ṣẹlẹ̀ ní West Africa ohun tí ń ṣẹlẹ̀ ní West Africa ni wípé àsìkò tó wà nílẹ̀ fún mọ́gíríbì about thirty to forty five thirty to one hour àbí ká sọ pé thirty minutes to fifteen minutes. lórílẹ̀‐èdè míì àsìkò tó wà nílẹ̀ fún mọ́gíríbì is about one and a half hour to two hours lórílẹ̀‐èdè míì but ẹni tó kọ tírà yìí ará àṣàlẹ̀ ń bí ni ará ìsàlẹ̀ ni so ó jẹ́ kó ó sì jẹ́ kó yé wa pé àsìkò mọ́gíríbì kò gùn lọ títí o bí kò ṣe pé òdiwọ̀n àsìkò tá a fi rí i kí lẹ́yìn ìgbà táwọn májẹ̀mú ẹ̀ bá ti pé ṣé wá rí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí àwọn jẹ̀mọ́ kan ìnídàkọ wọn bọ̀tí bá ti sọ nìsín ẹ̀ ń tó so bẹ́ẹ̀ sẹ̀ dákọ rẹ̀ ọ mọ̀ pé ara àwọn níṣó ti rún o àwọn jẹ̀mọ́ kan bẹ nínú àwa mùsùlùmí nílẹ̀ yorùbá tásìkò mọ́gìdì bá tó wọn ò ní tètè kì í bá ti wọ̀ wíwọ̀ oòrùn ni tásìkò mọ́gìdì tó wọn á tètè kì ó ti wọ̀. kódà wọn ò ní tí ì sí ilẹ̀kùn mọ́ṣáláṣí yes wọn ò ní tí ì sí ilẹ̀kùn mọ́ṣáláṣí òun ó ti wá wọ̀ yóò ti wá tó bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sógún ìṣẹ́jú kí wọ́n tó sílẹ̀kùn mọ́ṣáláṣí wọ́n bá ní ọyẹ́ ẹ̀tẹ̀rún àìpẹ́mọ́gírí bíi lẹ́ẹ̀. tẹ́ máa ti wá kí mágíríbì yẹn tán mágíríbì tó ti wọlé twenty minutes ago táwọn ṣẹ̀ṣẹ̀ wá sílẹ̀kùn mọ́ṣáláṣí tó sì já sí wípé gbogbo ohun tí a ní ń lẹ̀ fún mágíríbì nílùú Ìbàdàn it is about thirty to forty-five minutes. àwọn ti wá wé sí twenty out of forty-five minutes ká mú maximum àwọn ti waste twenty minutes out of forty five minutes ló fi já sí wípé yóò àdàbí ẹni pé wọn ò tiẹ̀ sinmi rárá pé tí wọ́n bá ti kí mọ́gíríbì tán ẹ kàn tún gbọ́ ìrún pípé ìṣáì ni wọ́n wá kóra wọn sínú bídíà pé wọ́n yẹn pé mọ́gíríbì lẹ̀ kò sínú tí wọ́n pè lẹ̀ ìyẹn ni pé kò sírun tí wọ́n ń pè tí ò ní ní gap láàrin irun pípè àti ìkọ́ ọmọ rẹ̀ ẹ wá máa wò wọ́n o àwọn tí ń ṣe báyìí tó ga sí wípé wọ́n á ti waste bíi twenty minutes after tó òun ti wọ̀ tán ẹ wá máa wò ó ẹ jẹ́ kí rọ̀mọ́dán ò dé tí rọ̀mọ́dán bá dé oòrùn ò ní tí ì wọ̀ tí àwọn jàmáà yìí tí wọ́n á ti kúnnu mọ́ṣáláṣí ìgbà náà ni wọ́n á mọ̀ wípé wíwọ̀ oòrùn la máa fi kírun magiribi àbòsí nìyẹn ẹ̀ ń ṣe àbòsí sórí ara yín nìyẹn nílùú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí oòrùn ti ń wọ̀ ní nǹkan bíi fifteen minutes to seven òòrùn ti ń wọ ní nǹkan bíi fifteen minutes to seven láàrin fifteen sí ten minutes to seven òòrùn ti ń wọ ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ìlú Ìbàdàn wọn ò ní pè run ní ten minutes to seven wọn ò ní pè run ó di ó di seven o'clock ẹni tó bá yá nìyẹn o ní seven o'clock ẹlòmíì five after seven aw Okay àsìkò tí mọ́gìdì ó sì parí lógún sámà wa by seven thirty by seven thirty ìntaarì tí mọ́gìdì yóò ti fi wọlé tí iṣẹ́ ò fi tẹ̀lé aṣọ díàfọ̀ ẹ̀ tó wá kírun rẹ̀ tí wọ́n pè ní mọ́ṣáláṣí wọn ní five after seven tí wọ́n sì kírun nígbà tó bá dé ṣèṣe bíi fifteen after seven wọ́n ti parí ìrun nù tàbí twenty after seven wọ́n ti parí ìrun nù ẹ kàn rí pé láàrin ìṣẹ́jú mẹ́wàá sígbà náà wọ́n kàn tún lọ pèrun ni lẹ́yìn àmọ́ wò wípé ah ìgbàwó la kí mọ́gídì náà ọ̀yẹ̀ kẹ̀sì kí mọ́gídì síwájú àsìkò tẹ̀ kí wọn ẹ̀yin lẹ́ fi falẹ̀. báàdà ṣùrù tì há lẹ́yìn ìgbà tí májẹ̀mú rẹ̀ bá ti pé kí ni májẹ̀mú mọ́gíríbì májẹ̀mú ẹ̀ náà ni pé kó dá yín lójú wípé òòrùn ti wọ̀ kó dájú pé kí ni òòrùn ti wọ̀ májẹ̀mú ẹ̀ náà nìyẹn. wàlẹ̀ mọ̀kútàrù lìlì ìṣá àsìkò ẹ̀ṣà fún ìrun ìṣá yìí mí mọ̀gíbì ṣáfàk ó ti bẹ̀rẹ̀ láti ìgbà tí àṣáfàkù àwòǹpápá tó bá ti wọ ọ̀kùn àwọn pápá tó bá ti wọ ọ̀kùn ìlà fúlùfì àlẹ́ awwal títí yóò fi di ìlàta òru àkọ́kọ́ ìlàta òru àkọ́kọ́ ok ìlàta òru àkọ́kọ́ àsìkò irun ìṣáì ó ti bẹ̀rẹ̀ àsìkò ẹ̀ṣà fún irun ìṣáì ó ti bẹ̀rẹ̀ látìgbà tí àwọn pápá pupa tó bá ti wọ̀ ọ̀kùn títí di sulusu layli àlẹ́ awal ìlàta òru àkọ́kọ́ àkọ́kọ́ kí ni ń jẹ́ ìlàta òru báwo láti mọ ìlàta òru mímọ ìlàta òru ó ti rọrùn a wò táìmù tó rùn wọ̀ lánàá bóyá wọ̀ ní ká sọ wọ̀ ní seven o'clock àáwò táìmù tí fajiri là ní àárọ̀ rẹ̀ bóyá la là ní five thirty òòrùn wọ̀ ní seven o'clock fajiri ó là ní five thirty ni o a wà iye wákàtí tí ń bẹ́ẹ̀ iye ìṣẹ́jú a sírò rẹ̀ a mọ̀ yẹn òkè tá a bá kà báyìí pé òòrùn wọ̀ ní seven o'clock eight nine ten eleven twelve thirteen fourteen okay one two three four five six seven eight nine ten ten and a half wákàtí mẹ́wàá àbọ̀ wákàtí mẹ́wàá àbọ̀ ní ń bẹ láàrin aago méje alẹ́ àti aago márùn-ún dàjí one two three four five six seven eight nine ten ten and a half okay àti mọ̀nyẹ́ wákàtí yẹn báyìí tẹ́lẹ̀ wá sọ pé ìlàta òru tàbí ìlàjì òru àti mọ̀ bá ti yanjú ẹ̀ àti rí ten and a half hours tọ́wọ́ gá sí pé èròǹgbà wa ní èròǹgbà wa ní ìlàjì òru ten and a half hours yẹn á da méjì yóò á jẹ́ five hours fifteen minutes á ka five hours fifteen minutes látago méje yóò á jẹ́ one two three four five so fifteen after twelve pm ìlàjì òru ló jẹ́ nù okay but now ìlàta òru la need. ìlàta òru la nídìí so gbogbo gbogbo òru wa jẹ́ ten and a half hours láti ìgbà tó òun ti wọ̀ títí fagiri ó fi là totality rẹ̀ total wákàtí òru wa ó jẹ ten and a half ten and a half yẹn a wà fi three pin kíni pin three. 10.5 divided by 3. 3.5. 3.5. Okay? 3.5. 5 yẹn gé 30 minutes. So I ajá sí wípé wákàtí mẹ́ta àbọ̀ láti ìgbà tó oòrùn ti wọ̀ á wà kábàáyé pé á seven 7 8 nine ten ten thirty ten thirty ó ní ìṣá ìparí ìtumọ̀ ẹnu ìdá kan ìdá mẹ́ta òru àkọ́kọ́ the first one third of the night bá a ṣe kakuléètì ìlàjì òru ìlàta òru ìlàrin òru òun ni pé láti ìgbà tó òòrùn ti wọ̀ táìmù olóòrùn wọ̀ táìmù oní fájírì là mélòó ni wákàtí ti ń bẹ ní ok three hours fifteen minutes àbí kí ni ọkùnrin kọ three hours fifteen fifteen minutes àbí fifteen ṣé fifteen minutes ni ok tó bá jẹ́ three hours fifteen minutes tó bá jẹ́ three hours fifteen minutes ni ìlàtọ̀ ni calculation yẹn jẹ́ yóò jẹ́ eight ten eh, eight nine ten a jẹ́ pé ten minutes to eleven bá mi sí i adéwùsì bá mi sí ẹ mo ti fún yín fọ́múlà mo ti fún yín fọ́múlà tóòrùn bá wọ̀ ní seven o'clock bí àpẹẹrẹ tí fájìrì láàgbé five thirty iye ìṣẹ́jú mélòó ló wà láàrin rẹ̀ wákàtí mélòó ìṣẹ́jú mélòó àmọ́ òkè sí láàjì la fẹ́ la nídìí ni àbí làta tó bá jẹ́ pé láàjì ni á divide by two tọ́ba jẹ́ làtà ni a divided by three ohun tá a bá ti gẹ́ẹ̀tì ni ó máa jẹ́ ń tàn wá ó ti yé so nínú tí àtàwa ń kà ìjà padà bẹ́ẹ̀ wọ́n wá ní walimuktar lulẹ̀ ìṣáì àsìkò ẹ̀ṣà fún ìrun ìṣáì mímọ̀ gíbi shafak láti ìgbà tí shafak àwọn pápá pupa tó bá ti wọ̀ ọ̀kùn ìlà fúlùfù láìlì awal títí di ìlàta òru àkọ́kọ́ àti sọ bá ti gẹ́ẹ̀tì ìlàta òru àkọ́kọ́ àti yẹn so ìwọ lọ́lọ́mọ kakuléètì yẹn fún ara rẹ kí wàá ní jẹ́ àṣàfàkù kí ni jẹ́ àṣàfàkù. kí ni jẹ́ àṣàfàkù uh, three hours fifty minutes ten fifty pm yes ten fifty pm ńlọkùsí ìlàta akoko. àkọ́kọ́ àgàsí pé o gbọ́dọ̀ ti kí ìṣáì rẹ between ìgbà tí àwọn pápá tó ti wọ̀ títí di ten fifty o gbọ́dọ̀ ti rí ìṣáì kì í tó ti yé hmm. níta wá fẹ́ discuss nísìnyí ni kí ni ń pè ní àwùn papapupa asafaku alahamaru àwùn papapupa ṣe rí lásìkò ìgbà tí òòrùn bá fẹ́ wọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ lásìkò tóòrùn bá fẹ́ wọ̀ kí ló máa ṣẹlẹ̀ sóòrùn òòrùn funfun kí ló máa di adìyẹlò ojú rẹ̀ ó jọ yẹ́lò ojú rẹ̀ ó jọ pípọ́n ok kó tó wá di pé àlérí mọ́ lásìkò tí òòrùn di yẹ́lò yẹn ẹ wo sáìdì ibi tóòrùn ti fẹ́ lọ wọ̀ tá à ń pè ní west magribi tá à ń pè ní magribi west ẹ wo sámà abẹ náà. òun náà pọ̀n bí òòrùn yẹn òun náà pọ́n ẹ rí òòrùn lọ́tọ̀ pọ́pọ́n ẹ tún wá rí sámà gangan lágbègbè ibi tí ti fẹ́ lọ wọ̀ yẹn ẹ rí òun náà òun náà máa pọ́n tó pọ́n ní tamoko ojú sámà tó pọ́n òun ni wọ́n asafaku alahamaru ẹ jẹ́ kí n fi dírágàmù ẹ̀ hàn yín dírágàmù ohun tí mo sọ yẹn ẹ jẹ́ fi hàn yín. dírágàmù kan rèé. ṣẹ́tìrì òòrùn lọ wọ̀ nìyẹn o. òòrùn pọ́n ogun sámà náà pọ́n òòrùn tó pọ́n yìí ní ń pè ní tamoko lábáwọ̀ sọ pé ìsiraaru ìsiraaru shams sámà tó pọ́n yìí òní wọ́n sọ pé òní wọ́n pè ní asafaku asafaku pé sámà tẹ̀ ń wò yẹn ibìkan yẹ́lò ibìkan pọ́n bí ẹ̀jẹ̀ tẹ́tìrì tọ́ba ti lọ́la sáwù sámà rẹ̀ wò. so ibìkan ṣe bí ẹni tó fẹ́ dark bá sì rí náà nìyẹn bí yellowish reddish blackish bẹ́ẹ̀ sì rí nìyẹn. so bí sámà ṣe wá pọ́n yẹn pípọ́n yẹn náà ń pè ní asafaku al-ahmaru ok oòrùn tó pọ́n yẹn tọ́ba tọ́ba ìwọ̀ mọ́ ọ lọ́wọ́ àsìkò lórí àti asri ó ti bọ́ mọ́ ọ lọ́wọ́ nù o ṣe wá rí pípọ́n tí sámà pọ́n yìí lásìkò tóòrùn fẹ́ wọ̀ tóòrùn bá ti wọ̀ tán pípọ́n yìí ó sì wà ń bẹ̀ á wá máa turn dark gradually gradually á máa pàwọ̀dà sí dúdú tí gbogbo rẹ̀ ó fi wá change tán sí dúdú tí gbogbo ẹ̀ bá ti change sí dúdú tán ìṣáì ti wọlé nìyẹn mọ́gìrìbù ti parí. òòrùn tamóko òòrùn ni mọ́gbẹ́dì ò tí ì tó kí lásìkò tamóko ṣùgbọ́n òòrùn tamóko ó ń ṣàfihàn wípé tó o bá tí kì í lúrì tó o tí kì í ásírì ìwọ arákùnrin tó o sì sẹ́kọ́ lọ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ tètè lọ́kì bó tilẹ̀ gà sí wípé ẹni tí bá sábà máa ń kí lúrì àti ásírì lásìkò tọmọ oko mùnàfìkì ni mùnàfìkì gidi ni òun èké lórí àti asùn láyé tiẹ̀ àfi lásìkò tọmọ oko mùnàfìkì ni ṣùgbọ́n ẹni yìí ó wá bẹ́ẹ̀ ni làlùrí kan ló ṣẹlẹ̀ sí ìmájẹ́sì kan ló ṣẹlẹ̀ sí tóòrùn bá ti wá di tọmọ tètè lọ kí lúrí àti asùn tó tí kì nítorí pé lẹ́yìn tọmọ ò ní rí oòrùn mọ́ ohun tí ó kù ọ̀kù tó mọ̀ rí ni àwòrán pápákúpa àwòrán pápákúpa tí òòrùn bá sì ti wọ̀ láti àsìkò tamoko ní west ibi tí òòrùn yẹn wà tó ti fẹ́ wọ̀ ni ó ti pọ́n òun náà ti máa change colours yellow red okay títí òòrùn ó fi wọ̀ tóòrùn bá ti wọ̀ tán immediately tóòrùn wọ̀ tán ẹ sì máa rí yẹ́lò yẹn ẹ máa rí reddish yẹn aláwọ̀ bíi yẹ́lò aláwọ̀ bíi pípọ́n ẹ máa rí ẹ wá máa wò ẹ̀yin náà ẹ wá keep looking keep watching ẹ máa wò láti pàtàkì kí mọ́gíríbì ẹ wo iye ìṣẹ́jú tẹ́ ẹ fi wò ó tẹ́ ẹ fi ní rí something red something yellow bẹ́ẹ̀ sì mọ iye ìṣẹ́jú tó lò nìyẹn o tẹ́ bá ti kí mágídì tán ẹ wo iye àsìkò tí ó gbà á kí gbogbo yẹ́lò yẹn gbogbo pípọ́n yẹn tó fi disapia gbogbo pípọ́n yẹn ní ń pè ní àṣàfàkù àlẹ́ ahamaru àṣàfàkù àlẹ́ ahamaru. okay so ẹ já padà sínú tírà wàdọ̀rúurí yóhùmá ìlàtúlò òlìfàjìrì làlúrí fún mọ́gíríbì àti ìṣáì ó ti wá bẹ̀rẹ̀ láti ẹ̀yìn ìlàta òru àkọ́kọ́ títí di ìgbà tí ìlà ìlà tó lọ́rùn lè fàjèrè ó ti wá àti wá bọ́ sásìkò là lórí lẹ́yìn the first one third of the night àti mọ́gíríbì o àti ìṣáyè o ó ti wá wọ ipò là lórí ìyẹn ni wípé àsìkò yẹn ló wà nílẹ̀ fún ẹni tí dààmú àbádì òjijì tó débá tí ò rojú ráàyè láti kírun láti ẹyin láti after the first one third of the night kó wá bí ó bá ṣe kí ìyẹn ni pé láti ten kí ni kọ́ lẹ́ẹ̀kan ten fifty after ten fifty uh, eleven twelve one two three four five kọ́ wáyé kíni o tí àlùfáàjárì bá ilà mọ́ ọ lọ́wọ́ ò ní ẹ́síkúùsì o ọbọ̀ mọ́ ọ lọ́wọ́ nìyẹn o ọbọ̀ mọ́ ọ lọ́wọ́ nìyẹn o inshallah tọ́wọ́ wá di lọ́la àsìkò ṣubú yìí ibẹ̀ láti gbé wàlẹ̀ lè ṣubú yìí bẹ̀nà lè fájírí ilà ìsfàárù. الأعلى إن شاء الله سبحانك اللهم وبحمدك أشهد ولا إله إلا أنت أستغفرك وأتوب إليك